وخير لهذه هدي محمد صلى الله عليه وآله وسلم أشار الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلالة في النار ثم بعد فالسلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run a fi ẹ̀mí ìmọ̀re hàn sí ọba tó dá wa tó yẹ pé òun náà ni ó ṣẹ̀dá wa òun náà ní sì darí gbogbo ọ̀rọ̀ wa ìlọ bíbọ̀ wa jíjẹ múmu wa bíbẹ wa àìní símá wa ọwọ́ ẹ̀ náà ló wà ọba alágbára ọba aláàánú ọba yìí náà ni àfọ̀pẹ́ fún ọba tó lẹ́tọ̀ọ́ sí ká máa dúpẹ́ fún ní gbogbo ọgbà nítorí pé ní orí rẹ̀ ìkẹ́ rẹ̀ ààbò rẹ̀ lórí wa tí kò níye ní bákan ọba yìí náà ni ó ṣe ìmì àtìwọ̀n náà kò dàtìkò yìí lórí Islam ẹ̀kọ́rọ̀ wa tọpẹ́ àwọn afi ọpẹ́ fún Ọlọ́run gbogbo táwọn dúpẹ́ fún náà lórí àríkùnsọ̀rọ̀ kọ́lọ́kùnrin ṣe àlékún ẹ̀fún wa ọlọ́mọdé a mọ́ apàdà sí aburú bákan náà àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún anábíwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀tọ́ lẹ́tọ̀ọ́ sí ká máa tọrọ ìkẹ́ gbogbo dáadáa tó bá bá wa nínú ẹ̀sìn ànábì lọ́lọ́ ní kó mú wa èèyàn wá lè là kó lè yege kó lálùyọ níwájú ọlọ́run lọ́jọ́ gbé ní alìkìyàmọ̀ àbí kó jẹ́ ẹni tó tẹ̀lé ìlànà rẹ̀ àti nímọ̀nà òdodo rẹ̀ ká máa kọ́ ṣe ìkẹ́ ọlọ́run lọ́lọ́run ọlọ́run ọba àbúbá àti orí tí ò ní tán tí ọba bá pẹ̀lú àlùbáríkà ìyẹn pé orí àlékún orí ọlọ́dà bàbá amúbá kọlọ́mà amúbá gbogbo àwọn ará rẹ̀ àtàwọn ààbà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí náà pé pé ìlànà tán láàlẹ̀ náà là ń tẹ̀lé ìkẹ́ àti wa. gbogbo aná a àní ìdáyẹrí àkí àwọn ìmáàmù wa tí ọlọ́run tí wọ́n ṣe adarí wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn láyé tàwàrí láwàrí mìíràn àkíwàkú iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe bó tilẹ̀ jẹ́ pé inú ọjà ní àwà ṣùgbọ́n wọn fi ìmọ̀ tòwásákè sí ẹ̀sìn mọ̀tọ́wá tó náà ẹ̀sìn wọn fílẹ̀ ara orí parẹ̀ náà ní ìjókòó àtàwọn mílẹ̀ tí wọ́n wáyé àti ní ìjọ́ al-Ustaz Abdulgani Hanafi Abu Yasir ọ̀rọ̀bà sọ́nà ọ̀tàlá kọjá rí wà pẹ̀lú ìrada ìjọ́tọ́lọ́ ṣe fún wa lórí ọ̀rọ̀ mọ́ ìbàjẹ́ kan pákàmùká àwọn ṣéèkù wa ṣe pé lọ́pọ̀lọpọ̀ gbà táwa ti ń rí àwọn ẹ̀gbọ́n wa àwọn náà tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn lórí ọ̀rọ̀ ìdáwà yìí àwọn ṣéèkù wa ọ̀rọ̀ wa àbú Mariam òkè àwọn ọmọdé àti ìpolówó dáadáa òkè àwọn ọwọ́ àti ẹwà lẹ́gbẹ̀ẹ́ wọn ọmọ kí ó ṣàlékún dáadáa yìí. Má gbogbo àtàwọn ń kalẹ̀ àti àwa tí à ń bọ̀ wọn náà. Akíra pé ánà ni ó máa jẹ́ ìrora sílẹ̀ fún Ramadan. Ramadan oṣù tí ń bọ̀ àpàdé wa báwa náà fẹ́ pàdé rẹ̀ kọ́lọ̀ já pàdé láyọ̀. Oríṣiríṣi nǹkan ni àwọn èèyàn fi múra lẹ̀ fún. Ṣùgbọ́n nínú múra lẹ̀ tó dá onírú ìdókó yìí wà. Kábàrà sọ̀rọ̀ ọlọ́run ká fọkàn ara wa mọ́ kí Ramadan lè bàbá wa lórí mímọ́. lórí mímọ́ táwà tẹ́lẹ̀ ká tó gbọ́rọ̀ ọlọ́run ká dára dì í lẹ̀ fún ọmọdọ́rùn ilé nínú ètò dàní ni mo fi bá dúpẹ́ nínú ọjà wa yìí torí wípé a mọ́ ṣiṣẹ́ bá bá ṣiṣẹ́ kò ní a mọ́ láwáyé wá sí fáwọn bá wà ní ṣùgbọ́n ọlọ́nikẹ́yìn ní ẹ̀sìn ojútó òdúgbò jẹ́ pé ọjà lẹ́wà ọ̀rọ̀ ọba yìí dúpẹ́ púpọ̀ ọlọ́mọdé ẹ̀mà padà sí aburú àwọn tó ń ṣerú ilé tí ẹ ṣe yìí ọlọ́run ìwọ nínú àlùkọ̀ àrùn nínú tó nùn ọlọ́run ìrìjá ló àwọn èèyàn gidi kan wà látòlè yìí ìtìjá rọ́tún wà lábẹ́ ìhàn zíkìrì láà kátàkárà kátàkárà kò ní kọdí wọn àzíkìrì láà láti máa ṣe tọ́lọ́m wà ìkọ́rin sọ́lá kátàkárà wọn kò ní kọdí wọn láti máa máa ṣe wọn wà ìta ìzàká bákanáà dídẹ mọ́mọ́ wọn ní kọdí wọn láti máa yọ zàká fọ́lọ́ yàkọ̀ọ̀kúnà yawman tàtàkọ́

kò kọ́ dí wọn láti tó wọ́n máa ṣe tọ́lọ́ ẹgbogbo èèyàn kọ́ ni ó rọrùn fún tẹ́lú bá wà ń bí iṣẹ́ rẹ̀ kò ní tọ́lọ́ wọn bá rọ wọn ṣùgbọ́n ẹ̀yìn méjèèjì lọ́lọ́ ní tẹ kókọ́ ọlọ́run á ní jẹ́ kẹ́ lẹ́yìn ọlọ́run máa ṣàgbéga fún lórí ọ̀rọ̀ ẹ̀sìn àti lórí ọ̀rọ̀ kátàkárà rínà ohun tí àwọn ṣẹ́kù wa imam àtàwọn elétò tí wọ́n ní kí a fi bára wọn sọ̀rọ̀ kó máa jẹ́ ìmúra alẹ́ fún Ramadan ti ọdún ìkọlọ̀ ní ọba aláyé òun náà ni máa hí alìfẹ́rọ́kọ́tù ànàjíyà máa hí alìfẹ́rọ́kọ́tù alwàhídátù ànàjíyà àwọn owó ní ìjọ kan tó yẹ pé yóò là lọ́dọ̀ ọlọ́ àwọn ìjọ kan wà tí ó là ẹgbẹ́ nínú ọ̀rọ̀ àti síwájú wọn sọ fún apá náà wọ́n yẹ káà náà bèèrè pé ní àwọn àjọ wọn níjọ gan tí wọ́n láwọn àjọ ọlọ́run ọlọ́run ní wọ́n níyà sábà mọ̀ wọn kí la fẹ́ mọ̀ lára wọn ó láwọn politics àwọn ìròyìn tọ́lọ̀ fi ròyìn wọn ìròyìn gan ló wá ṣe pàtàkì láàánú sáré pé bóòlè mi náà ṣe wà nù wọn bóòlè wọn náà ṣe wà nù wọn Àlẹ́lúwà Muhammad sallallahu alayhi wa sallam, tọ́lọ̀ fi ẹ̀sìn yìí náà, ọlọ́run ti rán láti wá láwá kúrò ní ewu ọlọ́run ti rán láti wá láwá kúrò ní òparun ni láti wá jẹ́ ká mọ̀ òfin ọlọ́run ìlànà ọlọ́run àti bóò láti ẹsìn náà láti jẹ́ ká mọ̀ àwọn nǹkan tí ò dá tọ́lọ́run òfẹ́ tó lè fa ìparun fún yìí Àdébà Mùsùlùmí ọ̀sán sílẹ̀ ti jẹ́ iṣẹ́ yìí, ó jẹ fáwọn sọ̀hábà tó jẹ́ pé ní àwùjọ tí ànábì wà àtàwọn tó kọ́ lẹ́kọ̀ọ́ tó bá ló gbà ẹni rí gbogbo wọn láwọn tí wọ́n gbà fún. Ètò yóò dára lójú ni pé ẹni ọlà ní gbogbo wọn. Torí Al-Qur'an al náà ló pè wọ́n lẹ́ni ọlà. Ọlọ́ni Muhammadu Rasulullah, Ànábì wa Muhammad, wal ladhina ma'ahu ashiddaa'u 'ala àtàwọn tán wà pẹ̀lú ẹ̀ jẹ́mọ́n tán wà pẹ̀lú àdẹ́bí náà sọ ààbà rẹ̀ àwọn tí wọ́n gbà fún àṣìdá wọlẹ̀ àwọn àmà lè máwọn kékeré ọ̀hàmá ubaynahum

ṣùgbọ́ká níbi tó kò láyé ló wá sọ̀rọ̀ kalẹ̀ ó wá sọ̀rọ̀ kalẹ̀ lọ́ tó dẹ́rù bá ní tí fi ń sọ bí ìṣe sí àwa mùsùlùmí ó sì padà rí tó ń bá lọ tán ilé ọ̀rọ̀ pé àwọn ìjọ kan ó padà wà táwọn ní wọ́n là àwọn ìyókò padà mọ́ ẹṣe tí ò bẹ́sẹ̀ lọ ṣùgbọ́n lẹ́yà nẹ́bí kò sí rẹ̀ gbogbo ọ̀tọ́ ń kọ́ lẹ́kọ̀ọ́ àwọn sọ̀hábà náà dúró déédéé àmẹ́lẹ̀ ń àdífì kan o ni kairun náà sì kọ́rin ni àwọn generation tó dáa jù àwọn tó yẹ pé ó dáa jù lẹ́dà láwọn generation tó bá mi lògbà àwọn century tó bá mi lògbà ń sọ̀hábà ìyẹn ní fi wọ́n káwà lára kẹ́nìkan mọ́ bú wọn sọ̀hábà tó bá bá náà sọ̀hábà ò dáa sẹ́mi àti ẹ̀láwàdà àwọn tó bá níbi ní student yẹn direct tó kẹ́kọ̀ọ́ lára níbi àwọn sọ̀hábà ni àwáṣẹ ẹgbẹjọ́ tí kẹ́tì tó dọ́dọ̀ tiwa ìtò ti yọ fún mẹ́tọ́ mi ti padà padà padà kó tó dọ́dọ̀ tiwa ṣùgbọ́n ẹ̀nà pẹ́pẹ́ yẹn fresh ọlọ́dẹ̀ sọ ayàkalẹ̀ fún yọ lóṣù wọn àárín náà tó dáàjù làwọn tí òun kọ́ lẹ́kọ̀ọ́ làwọn sáàjọ lògbà àwọn sọ̀hábà náà jẹ́ bẹ́ẹ̀ yẹn lágbọ́dọ̀ fi kó yan wọn kéré àgbọ́dọ̀ bẹnu àtẹ́lù wọn ẹ̀rí adọ́lọ́bà kánẹ́bì kó bá kánà sọ̀hábà rẹ̀ àtàwárá lè rẹ̀ ní sọ́bà lùgbàmíyẹ. anẹ́bì ní kó mọ̀ lẹ̀bí ilẹ̀ yẹ̀lú náà àwọn tó tó pọ̀wọ́ lé wọn làwọn tó tẹ̀lé wọn àwọn kan ò bá lẹ́bì láyé àbí wọn gbà sílámù lọ́wọ́ lẹ́bì ṣùgbọ́n bá jẹ́mọ́lẹ̀ tó alẹ́ bàrá wọ́n yíò náà láìláì torí pé ẹ̀sùn wà fúrẹ́ṣì ń gbàyẹ Ànábì náà ló wá sọ́nu ọ̀rọ̀ mi pé fa iná òmò ìyá ìṣmí nǹkan Ànábì lẹ́ni tọ́nà bá ní kó máa tí ó padà wá ráwọn ìyapa oríṣiríṣi báyọ̀ padà mọ́ introduce sínú ẹ̀sìn kí ní padà wá ṣẹlẹ̀ àwọn ìyapa ẹ̀wọ̀n padà ń dé ìbádọ́bí ìfilẹ̀ àmì òfin fún ó di plus àbí minus àmì ìyọkúrò ń bẹ́ àríkàtẹ̀ ìrètí ẹ̀ pátápátá kẹ́lẹ̀ ní parí pátápátá kẹwàá fi ní ìrọ́pò oríṣiríṣi ìyapa wá ń dé ó fi ọ̀pẹ́ tí àwọn oṣù nípa dé pínlẹ̀ ní tẹ́ká tó ṣe tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ayapa sí pẹ̀lẹ̀ pánẹ́lì mú wáyé alẹ́bì ti sọrú ẹlẹ́ pé á lẹ́bì ṣe dá mú ṣe mú wáyé tó bá pọ̀dọ̀ dọjọ́ wájú pàfàyàrọ̀ sí láàfà kẹfìrọ̀ ìyàkọ̀ oríṣiríṣi padà máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ alẹ́bì tó bá ti wá rí bẹ́ẹ̀ tí wọ́n ò fẹ́ bá ó ní ìyapa lọ alẹ́ ìkùnbìsùn náà ti túnà tèmi ni ó wà mọ̀ wò pé bóòlù alẹ́bì ṣe ṣe ara tí ó láyẹ̀ tẹ́ta níbi sọ nìyẹn ò tí àkọwà ti kọ̀ ẹgbẹ́ kálùkù bá wọlé ní àgbẹ̀ orí táyà sí oríṣiríṣi ìjọ oríṣiríṣi ìlànà oríṣiríṣi ọ̀nà bá tẹ́lẹ̀ tàdúrà oríṣiríṣi ọ̀nà bá tẹ́lẹ̀ tàtà látù ṣùgbọ́n wọn bọ̀ bá fẹ́ bẹ́ ní ànù lọ tó wò ní pé gbóhùn lànẹ́bì gẹ̀gẹ̀ lè ṣe àtàwọn sọ̀hábà tó àdíṣì bá fẹ́ kọ́ bẹ̀ ní pé ànẹ́bì jẹ́ pé ya pé ìjọ padà pín ní kálùkù padà mọ́ ṣe tiẹ̀ ìmọ́ tó bá ti rí bẹ́ẹ̀ àlékún fi sunnati sunna mi kẹ́yìn gbámú ìkànnìyẹ nínú hadithi ní ní fáwàfáwà ti síwájú níbi ìtìsíwájú ọ̀rọ̀ wọn òun náà ni ìtàmà sí hadithi ní ìṣirọ́ anábi sọ bíjọ yóò ṣe pín anábi ni ó wá lóríṣiríṣi ọ̀nà lánàbí ó ní ìfẹ́rọ̀kọ́ ni yehud ibòmí ìtàfẹ́rọ̀kọ́ sí yehud àwọn ẹjú àwọn ẹjú làwọn tó máa ń kílèmù páwọn iṣẹ́ lánàbí wa Musa kí ló bá lọ pẹ́ kílèmù pa tẹ̀lé torí pé tí Musa mú wákọ́ náà ń ṣe lẹ́yìn tẹ́ láwọn kéré láwùjọ wa wọ́n wà láwùjọ wa náà ibi tó pọ̀ sí lágbàáyé òun ní Israel àtàwọn ìlú míì ní Amẹ́ríkà wọn kéré láwùjọ tiwa ẹni látàrí Musa tọ́lọ wa tó lọ tán ẹpàdà sí ya ìlànà yẹlẹ yẹlẹ a yẹlẹ ọlọ́run ẹpàdà pé 71 ọlọ́run padà gbánẹ́bí wa ìsá dìde àwọn tó ní ẹ́tẹ̀lẹ̀ àni nàṣọ́rọ̀ anẹ́bí ni wà tọ́rọ kọ́pù nàṣọ́rọ̀ àwọn nàṣọ́rọ̀ náà àwọn aláwùjọ wa káàkiri wa náà lánàá àkọ́rí wọ́sàbọ̀ ẹ̀yìn ẹ̀fẹ́ ọ̀ ìgbórí mílà ẹ̀fí lánà wọn ti tẹ̀lú ti ṣù. Tẹ́pẹ́ ìtẹ́ ìsámú agẹ́rẹ̀ nígbà mọ̀mọ́. Kí ló dé máa ń fa èmi ò mútẹ̀ ìwé abóṣe wù mí, ọ̀nà òkútẹ̀ abóṣe wù mí, máa ń pín ẹ̀sìn ni. Ẹ̀nà bá ń pín, ọba ń pín. Ẹ̀rí pé láwùjọ kan ìlànà owó yàtọ̀ síra wọn. Típlìtì kan náà, wọ́n sọ pé lánà kan làwọn ń tẹ̀lé. Àrùn tó tẹ̀lẹ̀ sáwọn ní ìgbà tí ìta lọ kan anẹ́bíwá ní wàtàtí sẹ́rùpá rẹ̀ ìhùnmọ̀ anẹ́bíwá ní ìjọ mi yóò padà ó gbẹ̀kọ́ òjò tí sọ̀rọ̀ yẹn ẹyọ ọ̀kan tó tó lẹ́fà àbáwà ẹ̀sìn ó yàtọ̀ torí pé ní tí ń kọ́ wọn ló wà wájú wọn rí ẹ̀tọ́ bá bẹ́ gbé mi wà anẹ́bíwá ń kọ́ anẹ́bíwá ní ṣùgbọ́n bọ́jọ́ bá ń padà ń gorí ọjọ́ ń padà ń gorí ọjọ́ ń padà ń gorí ọjọ́ ìjọ tèmi inú padà pé 73 pé yóò tó bí ọ́fì kan lé tàwọn ẹ̀sọ́rọ̀ bẹ̀rẹ̀ ìbánẹ̀bí sọkàrẹ̀ lóòjọ́ tó sọ máa sàábà yìí inú òdòsí tó lọ gbára ah, àrùn tó bá àwọn yẹ̀wú bí tó fi pé ẹlẹ́ẹ̀lẹ́ àrùn tó bá àwọn ẹ̀fọ́rọ́ tó fi pé àti yóò padà tẹ́lẹ̀ sí àlìkúnmọ̀ yìí náà inú odò tó pé tánàbí sọ pé àrùn tí ó padà tẹ́lẹ̀ sí kan olóòjì olóòjì kan ló bá tó mọ́lá lábẹ̀rẹ̀ kélé kélé kélé kélé anẹ́bí wa tọ́ ní ọ̀rọ̀ tó pé kò ló ha fìnnáà pé gbogbo táwọn yẹn dálẹ̀ tí ó sára rẹ̀ tẹ́ fi ń pín yẹn inú nẹ́rin lọ ọ̀rọ̀ ìdẹ́rù máa fàábà a máa ń bèèrè lọ́wọ́ ànẹ́bí èwo ni tí ó láyí ibi tó bí kẹ́lí mọ́ pé ìjọ tí ó lá nìyẹn tó pé ìyókù ànẹ́bí lọ pé tó wá ti yàtọ̀ sí mo ti fún ìparun ní o ó wá pé èwo ní ó là anẹ́bí ní ẹyọ ọ̀kan ìyẹn àwọn àbára fi mú ọ̀rọ̀ wọn tò ní pé èwo wá lẹ́yọ kan gẹ́gẹ́ bí mùsùlùmí tó fẹ́ sórí tó bá bọ́nà kan ló dá àwọn láti yẹn láti mọ bóò láti rìn sáànù òfin sínú ẹni ìparun tó pé sáré ti sọ́lẹ̀ ní tó yẹ ká bèèrè pé ó yẹ ká mọ̀ bèèrè pé tí gbogbo ẹ̀lá nídìí mú wa ní kí ní gbogbo ẹ̀ ìlànà kan náà ló mú wá tí ó là àwọn sọ̀hábà tọ́lọ̀ ní kírù kẹbà ìṣẹ̀lẹ̀ lójú wọn ẹ̀nà abẹ́rẹ̀ sí bí ànẹ́bì dákùn sàlàyé ẹyọ kan fún wa o sàlàyé ẹ̀ fún wa tó yẹ pẹ́pẹ́ àánú bá tẹ̀ tí kò láyé tí bá ti ń ṣẹlẹ̀ kálíbà wọn ní fáyà ìsáré ní sọ inú tó sọ òun náà ni pé ní mọ́ ana àlẹ́ yí wà àfàábì pé ẹ tó bá ti fẹ́ là etí ó mọ̀ ṣe ni tèmi àtọ́ sábà ń ṣe ẹ tó bá ti fẹ́ là etí ó mọ̀ ṣe òun ni táwọn sọ̀hábà èmi àtọ́ sábà ṣe ẹgbẹ́ tí mo fún sàábà lé lórí ẹkùn mo tó fresh ayé agbá àwọn ìkàtàwẹ̀ ẹbí sí ìtara rẹ̀ àádánù àwọn àpadà sí pínlẹ̀ àápadà sí lánà ànẹ́bí àpẹẹpẹ́ ti síwájú wa ìlànà tí ó lánìí àwọn tó wá síwájú wa yẹn làá máa ń dápẹ́ ń gbà mí láwa ní àwọn sàlàfíyà àwọn tó ti lọ síwájú ẹlòmí mọ̀ rò pé ìjọ kẹ́nà tó dálẹ̀ ní ìjọba pé sàlàfíyà ń tèjọ ó ní pé ní ká padà sí pínlẹ̀ ẹ̀sìn bọ́lọ̀ ń ṣe fi ránẹ́bí tó ní bóun ṣe wáyé ó ní ọ̀nà ọ̀la àwọn tó ránẹ́bí wá bá ló gbà àwọn àlàó máa pè ní aṣíwájú tiwa pé ká padà sí pẹ̀lẹ̀ ẹ̀sìn bọ́lọ̀ ti fi máa nàbí bó ti fi ràn àwọn tí ìsára ẹ̀ a máa yọ kúrò bọ́n sáré ti tẹ̀sẹ̀ rí fánàbí ti kọ́ wọn nírò rí ó ti ní ọ́sàfàlátù ní wọn sàfàlátù oníjó láyé rẹ̀ àti pé olúbi sáńsẹ̀ yìí àti kò sí ní kíni kò sí ń pìnlẹ̀ à ń dẹ́sì ìbára ìrìn ìtọ́kùn wa ní ẹ̀ o tó gbogbo ogun tó jẹ́ kẹ́sì tí fi kọ́tí báyẹ̀ lé ní ìmúkun tí èsà rẹ̀ ká mú mọ́ ìtọ́wà láàrẹ̀ ká dígí ní káyọ̀kó káàkiri replace ẹ̀ àwà padà sí pínlẹ̀ ìyẹn làwọn àfóòní súnmọ́ máa pé ẹjẹ́ padà sí àgbà àwọn sálàfẹ́ lágbẹ́ sálàfíyà táwọn alátakò gaba délé ní ẹmọ́dé sálàfíyà yóò rò péjọ gẹ̀ẹ́ kìí ṣèjọ àdébìgẹ́ ló darí wa padà sí pínlẹ̀ pẹ́tọ̀ ẹ̀yìn tọ́lọ́ láwọn nǹkan tí sọ fún yí tó bá tẹ́lẹ̀ o báyẹ̀ ti mẹ́sì ní ìwá tó ti pín yẹlẹ̀yẹlẹ tí kálukú ti ṣe mú tẹ́rí ẹ̀yẹ ẹ̀sá padà sí lánàá ní àtìlànà àwọn ọ̀hábà tí wọ́n bá mẹ́lúgbà ọ̀kàrẹ́ nínú ọ̀nà tánà ní ṣàlàyé fún wa ní ẹ̀fẹ́ ìmọ̀ ńlá ìyẹn làwọn àfáà fi ń pé àtijọ́ láàmù ọ̀pẹ́ ní àgbẹ̀fíkọ́tù nàíjíríà aró kan fáwọn ẹ̀gbọ́n ilé yìí ó là torí pé ròyìn ọ̀là tálẹ́bì sọ ó wà lára wọn aláwọn ẹ̀lá tó pè ní àsàlàfíyà torí pé ní ọmọ ń dá ẹ̀sìn wọn padà sí ìpínlẹ̀ lápẹjú èsì lẹ́yìn tó bá ní ká mọ́ sàtọ̀ láti lé ní ká mọ́ lòkè ká mọ́ lọ́lẹ̀ ká mọ́ lòkè ká mọ́ lọ́lẹ̀ ṣe á bèèrè pé ànẹ́bì tó ní bóun ṣe ṣe àtàwọn sàábà ọ̀nà ọ̀làrú táwọn lòkè ọ̀lọ́lẹ̀ bẹ́ẹ̀

Ànábì ní alìjàmáà òun náà ni jàmáà jàmáà ni ó lá ìtú bá tí ń ṣe jàmáà òní ó lá ìbí ìbá àbẹ̀rẹ̀ àwọ̀fẹ́ jàmáà wò lárẹ́ ní ìsọ jàmáà ṣé jàmáà tẹ́lẹ̀ àti wọ́n dálẹ̀ ni àbírú jàmáà o jàmáà sáré mi rí ìfá àti pé jàmáà tó ń kó jọ ń gbà gẹ́gẹ́ ẹni ni bàbá jọ́jì ìjọ ó dá kìí ṣe pípọ̀ láàfin wò á ò pé ìlànà wo náà ń tẹ̀lé sọ́fíì sàkùlà náà nẹ́bì àbí wọ́n fi ń sọ fún tẹ̀ kájọ kóra àjọ kọ́ ní ìsì jẹ́mọ́ ìbá ti wà ń bí sáwọn afáwọn ṣe dáwà fún àfihàn kóra wọn jọ àfá ọ̀tún wà fún ìtiwà ìjájọ mọ́ ara lọ lórí dáadáa ṣùgbọ́n ni ó là Pẹ̀lẹ́ inú tí ànẹ́bí sàlàyé fún wa ní. Bákanáà, ìwàtọ́ tún bí mọ́ rí pé àléwò ní ó là, ànẹ́bí ni àfàwádòlì àbọ̀m. Àwọn tí jẹ́ bí majority tẹ́tẹ̀ láláṣẹ tí wọ́n yapa tí wọ́n mú lánàá tí wọ́n wá. Pẹ̀lẹ́ ànẹ́bí àwọn ọ̀sán ó ṣàlàyé rẹ̀ fún hadith ni pé ànẹ́bí ní ìjọ yìí ó ní àrùn tó tàwọn Júù tó pín sí 71 tó tàwọn Christian tó pín sí 72 pé ìjọ tiwa yìí náà ó pín kódà anẹ́bí ó ní ìjọ mi yìí àwọn tánàbí ń bá rí kèé pé àwọn tánàbí kèé àmọ̀sùlùmí náà ni anẹ́bí láàpín àápín mélòó anẹ́bí ní àápín 73 káwọn agbọ́ yóò 73 táwọn ènìyàn ẹgbẹ́ wá dérí ọ̀gá wá kàtẹ́lú sí kódà ọkà 100 ọkà 1000 nínú èkó yìí ìtọ́nà wípé àpẹ ìkan ní òjò lórí ìjọ kan lágbójú rẹ̀ tó fèsì ìlànà kan tí ó ti láyà lórí tí ó fìdí ẹ̀mẹ́ tọ́pẹ́ sí ilé ìkẹ́lẹ́kan yà kẹ́lẹ́kan tàbí yà kẹ́lẹ́kan tàbí yà kẹ́lẹ́kan yà abẹ́ ẹyọ kẹ́lẹ́sì ni o òun náà tó lè pín sí mélòó ó lè pín sí 50 àwọn ṣíà ìlànà kan làwọn ọdún òmìnir náà pín sí yóò padà sáwà mùsùlùmí náà ṣùgbọ́n fún wa lọ́nà àbáyọ ó sàlàyé àwọn èyí tí ó là fún wa sábà ti rí irú àrùn tí bá ti ń ṣẹlẹ̀ báyẹn pín yẹlẹ̀ẹ́lẹ́ ìjọ oríṣiríṣi sáńsàpẹ̀ tí ti ń jáde ìwó wa gbìyànjú bó lọ́ ṣe wà nú ẹyọ kan tánàbí ni yóò là ara tánàbí sàlàyé náà ni pé ìrántá bá ń ṣe bó ṣe ṣe àtàwọn sọ̀hábà ara tó sàlàyé náà ni pé ní àtọ́bá tẹ̀lé irú jẹ̀mọ́ tó fún wa ni pé sábárí ìyapa tó ti pọ̀ dé kálukú tí ń ṣe ti ẹ̀bó ti rí àlékún bí súnà ti ibi súnà mi ní kẹ́yìn padà sí ibi súnà kọ padà sí tọba fẹ́ là wà súnà ti lùkùlàfà ìrọ́ṣìdínà màdìyínà mi báàdì ìjọ jẹ́ kẹ́yà tó là oníká padà sí lánà tó ń pọn sọ̀hábà lé lórí ẹgbẹ́ tọ́rọ̀ rẹ̀ ń darí sí látẹ̀kanáà rẹ̀ rẹ̀ ìyẹn ni ìkanáà sábà pẹ̀lú kúlò ìbáyádàtìn gbogbo ìjọsìn gbogbo lànà lámúyàtọ̀ àbádùhá àbábù nàbí ọ̀sánlá sáà sàábí òfìṣẹ́ sí pàlátàtà àbádùhá ẹ̀yẹn mọ́ fi ṣe jẹ́ òṣì torí pé àwọn tààrẹ rí fún alkùránì pẹ́ lánìyẹn àbí àwọn tààrẹ rí fún pé kákọ́ṣe nìyẹn sábá ní àwọn bàbá wa tẹ́ká náà bẹ̀rẹ̀ kọ́ṣe àwọn bàbá wa àkọ́kọ́ àwọn ẹ̀ta ni àwọn sọ̀hábà oníkẹ́rin mọ̀ lókè ẹ̀sìn bàbá báwa fi sáà bá wọ́n tẹ́lẹ̀ ní òkè ẹjá gbẹ́sìn bàbá náà bàbá wò lákọ́kọ́ ẹ̀kọ́ bá nẹ́bí ló gbà ní lọ́tún ju wọn bàbá bàbá wa lọ ibi táwa tẹ́sìn wa padà sí nìyẹn ìròrí wa àdìsọ́kàn wa ìjọsìn wa ìwà wa àtà àfikọ́ṣẹ̀ nìyẹn àwọn tọ́lọ̀ ń fún wọn tọ́lọ̀ ń garanti wọn pé òun ti yọ́ lọ sí wọn àtọ́lọ̀ fi hàn lọ́kàbalẹ̀ pé ọmọ àlùjẹ́nà ni wọ́n kébọ́lọ̀ ti sọ nínú alkùránì láyé tí sọ yọ kan a ti mọ̀ pé ní ìlànà ẹ̀sì tó bá pé a padà sí ìpìnlẹ̀ káwọn bá bá ìpìnyẹlẹ̀yẹ lọ torí pé bàtánà ní oṣù wálé oṣù wálé lórí ẹyọ kan àkọ́kọ́ kátẹ̀ tó máa sọ ìròyìn àwọn ìjọ tí yóò láyé kí ní pín wá gan àkọ́kọ́ tí ń pè wá òun náà ni àlùbẹ́lẹ̀ àdádálẹ̀ kí lá pẹ́jẹ̀ mọ́ àdádálẹ̀ tẹ́rí tí àdádálẹ̀ bá fi ń wáyé sí ìpínyẹlẹ̀ ìlú mọ̀ láwùjọ sí àdádálẹ̀ sáàmù ní bídíà ìpín pín wájú ní ẹ láyé sọ́ábà kò tẹ́ tí ó mú tí ẹ̀wà tuntun bá lè ṣe mú wá ní kódà kan tó bá fẹ́ gbóòrùn pẹ́ nìkan fẹ́ mú wá wọ́n tẹ̀tẹ̀ Abdullahi ibn Umar ó sí ń jọ́kan ó ní alhamdulillah ẹ̀rùn pẹ́kọ̀ọ́ wa wá sí sí ní àbíbẹ̀kọ́ ó dúpẹ́ fọ́lọ́ afwan òun kọ́ ló sí ẹ̀ẹ́ká ló sí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹni ẹni alhamdulillah ó dúpẹ́ fọ́lọ́ ó ní wà sọ́látù wà sàlámù ala rasulillah ó ní mo dúpẹ́ fọ́lọ́ ibùdó wọ́n bèèrè gbà lọ́wọ́ kí lálálálá láìsà àkàbà àlámọ́ náà Rasulullah sára kèèsè bá nẹ́bìdè kọwàlú kèèsè bá nẹ́bìdè gíní kò sí kọwàlú sáàbá sí alhamdulillah nìkan ní káwọn sọ́fà látù bá nẹ́bì kò sí láàyè yẹn tó bá sọ́rọ̀ àtúgbòmí torí bí àdádálẹ̀ sí mọ́ wáyé nu tẹ́lómi

àmọ̀kíráka méjì ní àbí ẹni ẹ kíráka méjì ó sálámọ̀ tó bá tún dìde ó bá tún bẹ́ẹ̀ nìkan sí ìfẹ́rí mú sọ ìbò ọba dàdúró ìtò bá mú náà ni pé a mọ́kè ìwọ̀n lọ́tún kí ó ní ó wá fún sẹ́rí mú sọ ìbò lẹ́sì pé tọ́nà ó jẹ́ mí ní àní nítorí pé ìsìnkú sí ní àbẹ́wà ajá ọlọ́run ní jẹ́ ní àpọ́ ǹsì ṣùgbọ́n yóò jẹ́ ní àpé ọ̀ǹsì nílànà tí òfin rán òjíṣẹ́ ẹgbẹ́ tàbáyé tó bá kẹ́lá kàtẹ́ ní fájíṣẹ́ méjì tó kí mẹ́rin ẹlòmìnì náà iṣẹ́ rẹ̀ ti pọ̀ sí ni bẹ́ẹ̀dẹ̀ ni mẹ́rin tó fi àdádá lẹ̀ kí làwọn ti mójútó ẹ̀sìn àtàrà mójútó ẹ̀sìn àtàbí iná mójútó gbọ́ngbà tọ́jọ́ ń gorí ọjọ́ ń kálukú padà introduce oríṣiríṣi nǹkan sínú ẹ̀sìn tẹ́lẹ̀ bá fi abá eléno lọ báyìí àmì yóò wà ní àbá kéyì síra wọn eléno tó lọ báyìí eléno wọn tó ló dájú eléno wọn tó ló dájú ẹ̀tí wà máa fún yẹlẹ yẹlẹ yẹlẹ yẹlẹ jẹmọ́ àwa sáńtẹ̀ láwọn olùmọ̀ àwa láwà jí àyò bó láti jìyà tó gbà nímọ̀ bí sáyà sí mọ́ eléno kó tó ló dá eléno kó tó ló dá kó láńgbà mí èèyàn máa ń wòye sí ládùúgbò kan àyúrẹ̀kọ́ tí mo bá ti bá pọ̀ ládùúgbò kan tẹ́ bá ń gbọ́ máìkì kálukú rẹ̀ ẹ́rì pé láti ọmọ ìyàtọ̀ síra wọn nígbà míì sáyẹn bá ti kọ́ mọ̀ tán àbí ó ní sáwì sáyẹn bá sálá náà ẹgbẹ́ ìlà ìlà ìlà láàlá ìlà ìlà ìlà ọ̀nà ìyẹ́kọ̀ àwọn sókè làwọn yìí ẹgbẹ́ ní tiwa nílá ẹlòmí ó tún wí mi nínú sí ìdíkẹ́lẹ̀ ẹwà fi ní ìsìláàmù ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́dọ̀ kẹ́ni èyí tó kọ̀ọ̀tọ̀ ìsìláàmù kẹ́lẹ̀ lùgbọ́n á dáadáa lẹ̀ ní ti wọn tó bá pín débi kẹjọ àárẹ̀ tó mọ̀ ṣe tẹ̀ láwọn eléyìí mọ̀tá bá padà sí ìtánẹ́bì mu wa tó bá kò nínú bí ìtò lọ China tó lọ India tó lọ Bangladesh tó lọ Amẹ́ríkà ọ̀rí pé irú kẹ̀kẹ́ náà lọ́mọ̀ bá wọ́n bẹ́ẹ̀ pé ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n dà nínú Nàìjíríà táwà yìí tí a mọ́tọ̀ Nàìjíríà ládùúgbò táwà yìí tó bá kó sí ti lọ kejì tó kẹta ọmọ ẹni tó ti yàtọ̀ sí ti torí pé náà ni tó mú nǹkan mí ìmọ̀ tí ó ti lálẹ̀ ìṣe pé yẹlẹyẹlẹ nìyẹn ìyẹn ló fà làwọn àfáà ní táàbà sọ̀kan ẹ̀yẹ làwọn àfáà súnmọ̀ ẹ̀mọ́ dúró ti pé ẹ jẹ́ gbogbo padà sí ìsúnmọ̀ èmi tí ń sọ̀rọ̀ yìí tẹ bá rí tí ò bá tún náà lọ́wọ́ mi lẹ́bá rí lọ́wọ́ mi ẹgbọ́n pé àpá ìtọ́ọ̀tẹ̀ yìí kò bá tún náà mú. abánilọ́wọ́ ẹni kejì tí wọ́n fọ́fọ́ náà kò bá tún náà mú kí wá padà sí ti tún náà ṣùgbọ́n tá àwọn sọ lé nìkan ẹ̀yẹ ẹ̀kẹ́ kálukúlẹ̀ wa ìfẹ́ àlejò sáyé wa fẹ́ àlejò tẹ̀sí inú ọjà láwa yìí tẹ́ẹ̀ ló fi inú ọjà tẹ́kálukúlẹ̀ mọ́ tẹ́tí ẹ̀ tẹ́kálukúlẹ̀ mọ́ tẹ́tí ẹ̀ Bọ̀ sí inú a lè dáṣẹ́ kí kálukú mọ́ tẹ́tẹ́. Sínú ìlú àìdé kálukú lè tẹ́tẹ́, ó mọ̀ ní kò yóò kọ́sùn ìjọba. Onílé tó, bọ̀ sí inú ẹ̀sìn, a mọ́ gbà kí ní ẹ̀ láyè. Ẹ jẹ́ kálukú tẹ́tẹ́, ìlànà kálukú mọ̀ sàkúrà wa. Ẹ tó bá ṣe bídíà tó wá ní bídíà lọ ṣe, tó nà bá rí ṣe ní kókó. Kápadà sí ti tún náà, ẹ̀rì pé tó bá fún mi sọ̀rọ̀ kálò ìfúláàmù kan náà wà ìlànà kan lọ́ọ̀tì níbẹ̀. Ìgbọ́dọ̀ bá ti ṣe yẹn, ìtàlẹ́bí sọ pé ìjọ yóò pín, fásitì máa ò pé ìwo ni ó là ní ó mọ̀ ẹ̀sẹ̀lẹ̀ tó wà so ìdí tó wà àdáadáa lẹ́yìn torí pé ọ́dẹ̀ mọ́sára ní bọ́bá tá ìlànà ah, ilé ìyá lélò lè tù lẹ́yìn àbí kẹ́ẹ̀tọ́ kí rẹ̀ kọ̀kọ́ jóné tẹ́lá bí pé ẹ̀dọ́kùn bọ́lá ti rí ilé ìsánẹ́bí ṣe ní ọlẹ́ àbá báwa ṣe lọ́dọ̀ wa nù tọ́ọ̀bá ní kíjọba jọ lọ́rùn dégídí ìdàbò mi ìsolúṣẹ̀ fọ́ nìyẹn solúṣẹ̀ ní kọ́ provide ẹ̀rí ká àtẹ̀bẹ́sìn ah, ni ọlọ́run ti sànú wa ẹ̀fẹ́ ti pé níbi tí mo ti rí tó tàǹjọ́ká tó pè kọ́ mọ́ rí tẹ́ni ẹ̀nà bá rí ra kò rí bẹ́ẹ̀ àjọ́fẹ́ rí ara wa ẹ̀rí pé lára pàdà pàdà ní àpàdà pàdé ní ṣùgbọ́n àyè tọ́ bẹ́ẹ̀ a ní ẹja ti kálukú lẹ́kùn mọ̀ ṣe kẹ̀ẹ́ náà ẹ̀sùn omi tó bá yẹmọ́ inú fámìlì wa àlè ti bẹ́ o olórí ẹbí pé ogun ẹbí pé kálukú sáàmù ṣe tẹ̀ náà bí ẹbí ó dàrú ọjà ó dàrú ọ̀gá léèwé kó fi àgọ́ alé iṣẹ́ kó fi àyè lẹ̀ tó pé tó bá ti lófin òfin ẹ̀ láàmọ́ padà sí láàfin mọ́ sọ̀kan ẹ̀yìn ọdí ilé tẹ́kẹ̀ tó bá ní ibi tẹ́lẹ̀ ìbàdàn àbí tẹ́kọ̀ fi kẹ́lẹ̀ lẹ́tẹ̀lẹ̀ ẹ̀rí pé bá wà méjèèjì kò ní yàtọ̀ síra wọn nígbà tọrọ ayé wa rí bàbá òlà wa rí padà tó lọ ẹ̀sìn tó bá di bí ẹ̀sìn láti ẹjá fi kálukú lẹ̀ àwọn tó bá lọ sọ pé ẹjá fi kálukú lẹ̀ yìí àwọn náà ń kọntribútù sí ìjọ ìṣẹ́ṣe ẹlẹ́ẹ̀lẹ́ tí a rẹ́ sí máa ń sọ bẹ́ẹ̀ ẹni tọ́wọ́ tiẹ̀ náà mọ́ ni èwo lọ́gbọ̀rọ̀ bí wọ́n fi kálukú lẹ̀ tó bá dé ẹ lójú pé tó ń ṣe dá tó bá ń tó ń ṣe dá ó púrúfù ẹ̀ níì títí tó ti lẹ́yìn ni ìgbẹ́ tó wọ́n dé ẹjá ti kálukú lẹ̀ pé ó ní ládẹ̀kẹ́ tó náà fi ń káwọn èèyàn jẹ́ ẹ̀ tí ò sí inú ẹ̀sìn inú àkọ́kọ́ ti ń tó wa ó nìyẹn bákan náà inú tó ń tó wa ó gbòòrò yá pa ìmílẹ̀ ẹ̀fẹ́ jọ ọ̀gá ọ̀fẹ́ jọ lórí tẹ́lẹ̀ bá wà ládùúgbò kẹ́ bá gbogbo ibi fẹ́ẹ̀dì ìlú ẹ̀fẹ́ abájẹ́ ń ṣe ní onílẹ̀-ẹ̀fẹ́ dá fà yẹn ẹlùmí ó tún dé lọ́la olóòtú jẹ́ owó tẹ́bílẹ̀ tó lè fi tú àwọn èèyàn lójú olóòtú gbé lánà mí dé lápẹjúwe bá ti jòkó ìkàgbà pé ìjọ kan kẹ́nìkẹ́dé lẹ́yìn kó mú lánà kan kó ká mẹ́ta lọ kẹ́nìkẹ́dé lọ́la kó ká méjì lọ bá ti jó dìdí ìkẹ́lẹ̀ mọ̀tá padà dì á pé yẹ́lẹ̀yẹ̀lẹ́ ni ìtí ìṣẹ̀lẹ̀ nìyẹn abẹ́jọ lórí abẹ́jọ ọ̀gá àmọ̀rẹ̀ ìtẹ̀lé èèyàn ní tẹ̀lé afọ́jú irú ẹ̀ṣẹ̀lẹ̀ dáadáa ìbẹ́nìkan ló sọ́jọ́ wò pé ẹ bí apá àwọn tó ẹgbẹ́ ní príṣì àwọn ògbà lọ́wọ́ ẹ̀ gbogbo ilẹ̀ ẹ̀dẹ́ lórí social media ara ti jẹ́ kíjọ yìí pẹ̀lú pé ní bá àti kẹ́kọ̀ọ́ rẹ̀ pé lè ké wà rẹ̀ àwọn ní kíníkan ìtẹ̀lé afọ́jú ìtọ́ fún àwọn obẹ́rin mu àbí obẹ́rin mu ìdí tó kàn àwọn tó ń bá wa sọ̀rọ̀ ọlọ́run káìbẹ̀rí làmọ́ mẹ́rẹ̀ lọ́wọ́ ni ẹ̀rì pẹ́ẹ̀lú mọ́ sọ́ra sọ ọdún ẹlòmí tó bá ní wòkè hàn hù tó sọ tuntun báyìí àyẹ̀bó tẹ̀lé lọ ni yóò tíjọ ìyẹlẹ̀yẹlẹ àwọn pásítọ̀ ni ilẹ̀ afọ́jú bákan náà ìsìnbáwò lè háwà tí ẹ̀mọ̀ tẹ̀lé bẹ̀ẹ́nu inú mi ní ṣe ìyẹn àwọn àfáwọn onísúnnà náà fi mọ́ pàwọn oníbídà ní káfẹ̀ ní ẹlù ní ìdọ̀lá ètò fẹ́ẹ̀kì ẹ̀nà ní oṣù èyí tí ó bá mú tó bá rí bẹ́ẹ̀ táà bá fẹ́ wà nínú ìjọ tí ó là ẹjá sọ díẹ̀ fún wa nínú ìròyìn wọn kọ́nàwà sọ́nàwà tààlá ó kẹ́ ibi àtẹ́ náà fún inú wọn nínú àwọn ìjọ tí ó là nínú tí wọ́n máa ń mójútó jù sálẹ́lá ọ̀rọ̀ sọ́lá sọ fún wa òun náà ọ̀rọ̀ àdìsọ́kàn tẹ́ríjọ tí ó là ìdàgbé fúrúkọ́tù nàíjíríà ó kọ́ wọ́pọ̀ mo lè pé àwọn ẹ̀lẹ́ sàràfíyà torípa níbi ní kádẹ́tì padà lọ ọ̀dọ̀ àwọn ẹni ìpínlẹ̀ wa tó bá ti ń dàrú àwọn ẹ̀lẹ́ alùsùnnà ànẹ́bí tí kan bá dàrú àlékù bí sunnati àbí gbogbo orúkọ ẹ̀kọ́ yàtọ̀ fúrúkọ́tù nàíjíríà ọba gbọ́ fúrúkọ́tù nàíjíríà sàràfíyà alùsùnnà ìkẹ̀kẹ́ náà ni ó nítorí jẹ́ kẹ̀kẹ́ náà ni pé ẹ̀rí tánẹ́bí sọ nẹ́bí gbogbo ẹ̀ àwọn ìjọ tí ó ẹgbẹ́ ibi tọ́wá ti ròyìn tó láyá pẹ̀lú fírkọ́tù nàíjíríà ìjọ tí ó láàrín kí wọ́n ní ròyìn wọn wọ́n mọ̀ ṣe súnnà àlékòbè súnnà ti àlò súnnà ní wọ́n jẹ́ níbo ní wọ́n dọ́rọ̀ wọn padà sí ìlànà àtọ́sí síwájú àìpẹ́ ìrántọ́sí síwájú lẹ sálàpù wọn àtàlàfíà ní oṣù gíní wọ́n jẹ́ pẹ́tẹ̀ tata sọ yìí kò sí tó yàtọ̀ mẹ́ o pẹ̀lú tó bá dé àti ó ẹ̀kọ́ mẹ́rin wọn ẹni àkọ́kọ́ ni inú ròyìn tí àárí lára wọn o ní pé ọ̀rọ̀ àdìsọ́kàn yóò jẹ wọn lógún táwọn tí ọ̀rọ̀ ìmánì àlàyé ìjàkọ́ yóò jẹ wọn lógún ilẹ̀ ìfèrè alùsùnà kagí kó mọ̀ sọ̀rọ̀ gbàgbọ́ fáwọn èèyàn ọ̀rọ̀ àdìsọ́kàn kó mọ̀ fún

tó bá nígbà mọ́ ọ̀sọ́lẹ́ lọ́kàtẹ̀ gbogbo orúkọ láì tó bá ń náà káàrẹ̀ tó fi fọ́ mú kí ni ìlú èmi padà dá tó fẹ́ kò tó sàmì ìbílẹ̀ wá tí tó sàkọ̀ ní sílẹ̀ lọ́síwájú mẹ́ o iye làwọn àfá àtọ ohun mọ́ lórí mẹ́rin ní gbàtàlù tí bíjẹ́ tọ́tí mọ́ ètì alùsùn náà sí kọ́tù lẹ́gbíyà ìlú onígbọ́rọ̀ tàrí tó pé àbí yóò gbẹ̀gbẹ̀ mú yẹ̀ rí rí mọ́lé ẹni ẹ̀mọ́ àwọ̀ olùfàkọ́sẹ̀ rẹ̀ ẹ̀mọ̀ gbọ́ pé ọ bá ara èèyàn lára èèyàn kan ó fẹ́ lu èèyàn àbí lọ́jọ́ tẹ́lẹ̀ gbọ́ ẹ̀lẹ́ gbá lòsùn náà ó fọ́ọ̀lù sẹ́nu kẹ́lẹ̀ ó fẹ́ lu èèyàn àbí ó lẹ̀ lómi lu ajá ti tó dé wọ̀tọ́ àgbàrá jẹ́ ẹlòmí ń lò àbí ẹlòmí ó jù ọ̀gà yóò lè gbé omi fọ́kọ̀ fún yàn yóò sì yàn gbẹ́rẹ́ kí gbẹ́rẹ́ gbogbo eléyìí jẹ́ kéèyàn ní ìlọsíwájú o ṣètọ́nù ó mọ̀ sàn àwọn èèyàn pé tó yẹ káyẹ̀ lílọ síwájú ní ti ń fa àwọn èèyàn sẹ́yìn àlébà Ibrahim alẹ́ ìsàlám ló sọ́tọ̀ Ibrahim ó ní rọ́bì jùnúbùnì wàbàníyà anábìdà asnam ọlọ́run sọ́ mi sọ́ àwọn àrọmọdọ́mọ mi kúrò ń bí kámọ̀ ṣẹbọ kámọ̀ sọ̀sà kámọ̀ ṣe òrù kámọ̀ gbégún kámọ̀ kéré iná húnna abúláńnà kẹfẹ́ rọmìnà náà tó pé ìkẹyìn yóò dẹ̀bi irú nígbà míì àbí yóò di pé yẹn ń sàfẹ́ra wọn ń gbé ẹbọ fúnra wọn àbí ẹnìkan ní lé ní àálùsùn lòun gbà yìí láyé olùpẹ́ tí ó gbà láyé àwa náà jẹ́ kọ́kàn wa mọ́ fọ́lọ́ nìkan àájẹrú tó mọ́ irú tó jẹ́ ìdọ̀tí jù láyé òun náà ní ẹbọ ṣíṣe ó sì lẹ̀ẹ̀sẹ̀ tó wúwo jù ọlọ́ni iná wọ́ọ̀hà ọ̀nà méjì ló ti kọ́ kò ní borí di àyíṣọ́ kàbí kẹ́yà máa tẹ́wọ́ pẹ̀lú ẹ̀ wàyẹ́ fífìrù máa dúró náà láàrín kalimọ̀ ìyàṣà kódà ẹ̀sẹ̀ ní mo ti wo tóbi tó ó bá wo ọlọ́run lè borí rẹ̀ jì gbọ́dẹ̀ bá tẹ́bọ̀ lọ pàdé ọlọ́run tó gbàgbé ẹ̀rù tó bá ní ẹ̀sẹ̀ tí ó tóbi jùlọ rẹ̀ tọ́lọ́ Tọ́bá bí ẹni kọkàrá pé ẹ̀tẹ̀ olótóbi jù mọ̀ pé ìkàmílẹ̀ lórí wọn sọ. Bẹ́ẹ̀dẹ̀ ní ìsẹ́ tó tóbi jù náà ní kéyàn máa tẹ̀lọ sọ́lọ. Arọ̀ lẹ́lẹ́ ẹ̀bí tẹ̀lọ sọ́lọ, kó máa pàǹkà fún ìkàmí yàtọ̀ sọ́lọ. Kó máa kó pa àlùjẹ̀nú, kó máa kó yẹ kíní kan ọ̀wá ní yàtọ̀ ń pè, kó máa kò kú ọ̀run, kó máa gbé nǹkan sóríta, kó máa dà nǹkan sóríta, kó máa dún nǹkan fún nǹkan ní yàtọ̀ sọ́lọ kó máa pè gbogbo eléyìí tí ó dání bàbá fẹ́ gòkè nínú gbàgbọ́ bàbá fẹ́ dẹ́ni gíga lọ́dọ̀ ọlọ́run àfẹ́bọ́lẹ̀ ìyẹn ló fàbẹ́ pé àwọn àfáà fún náà wọ́n fi àárín yìí ti rí rárárárá àwọn tí ọba gbádùn nínú àwọn àfáà iná fi èsì àlùsùn náà bẹ́ẹ̀ ni ọ̀nà àkọ́kọ́ bá fi làrí torí pé ní ẹwà tí ọ̀sẹ̀ bọ́tọ́lọ̀ ayánilà kàfúnra wáyé ọlọ́ọ̀ ní kó yẹ gbàgbé ẹ̀ òun ní oríjìyàn níbo mi ọlọ́run ni wà mọ́ yóò ṣe kèbè láà ẹ̀dẹ́ ọgbọ́ kẹ́lùmọ̀ ṣírí ní oṣù látọ̀lọ̀ hajji ni ìgbàtọ́lọ̀ sọ́rọ̀ hajji lọ́wọ́ ọlọ́run wà mọ́ yóò ṣe kèbè láà ẹni kẹ́ni tó wá lọ sẹ́bọ́sọ́lọ̀ pàtà annàmọ̀ kárọ̀ mi nà sàmà ó dà gẹ́gẹ́ tó ti jáwọ́ látòkè ní o gbogbo kò tọ́ wò ní lọ́dọ̀ àwẹ̀ alọ́dọ̀ náà jẹ́ kankan káwá bẹ̀rù ọlọ́run kájínà sẹ́bọ́ ṣíṣe pàápàá ìtọ́lọ̀mbá láàdé náà láàdé o ìtọ́lọ̀mbá hmm, láàdé láàdé káìkiri ẹbọ títẹ lèyàn fi ń lówó ni pẹ̀lẹ́kà ara mọ́ka lówó tọba dé sábí ọba àánú ọjà wọn inú rẹ̀ sì máa tù ọba aláwùjọ inú rẹ̀ mọ̀ tó ní pé gbogbo ẹ̀yẹ̀ tẹ́jú ra wọ́n lẹ̀ fọ́lọ tí wọ́n pè nǹkan mí tí wọ́n pa nǹkan fún nǹkan mí tí wọ́n gbé nǹkan tó níta ọlọ́nà ń sanú wọn gbọ̀ṣẹ̀ tọ́nu mọ̀ bàbá bí àwọ̀lé làtẹ́ àbíkọ́ ọ̀rìn lànà ẹ̀bọ̀ àìgbẹ̀yẹn tí ò tẹ́bọ́ nílẹ̀ pé olówó náà láti

abúlẹ́gbùn náà bá sì jẹ́ ọ̀dọ́ ń gbà yẹn ọmọ kékeré ó láàrín mẹ́bí ni mo fẹ́ kọ ilé nǹkan kọ dé dáadáa in fàbílá sọ ìwọ̀ ọlọ́run sọ òfin ọlọ́run sọ láàrín ọlọ́run yàfáàzùkà ọlọ́run sọ wọn náà kò tí èèyàn ní kákẹ́yìn sọ́lọ́ àbí kí agọ́ pé kápọ̀ ọ̀tọ́lọ́ náà tọ́bá yà mọ̀ túbá ìlànà ṣe tọ́

Àrẹ́mi ní táyẹ̀ kan bá kójọ pọ́n fẹ́ dínà rẹ̀, orí tó lọ́n ti fún ẹ̀ wọ́n tó bẹ̀. Ìtàkẹ̀ ní wípé àmà ìsìnkọ́ lọ́rùn nìkan. Bùràdì sọ́kàn wa ó ní pàtàkì. Bákan náà, àwọn fírpọ̀tù lẹ́jí àwọn ìjọ tí ó là nínú sọ́mọ́ ojú tó ní àtàmọ́ sókè bí súnnà sí nà yìí. Wọ́n máa ń gbá súnnà ànẹ́bì mú. Bọ́ ìrọ̀wọ̀ àbàfin nà ní kọ́rọ̀ àti gbangba wọn. Ìjọ tí ó là

ẹni pé nígbà tí a ń sọ fún alẹ́ ìpín nígbà tálẹ́bí ni tí ẹ̀sìn bá ti pé ìtí ó jọ ń lọ làdé nìpé ní alẹ́ ikú ìsúnnẹ́sì ẹ padà sí ní ìsúnnà ni nínú tá a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa sánú bí ṣe bá wọn fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àníbi ó ní wà nínú asúrakọ̀lẹ̀ hadith kìtàbù wà ọ̀rọ̀ tó dájú náà ní alukur'an wà kẹ́rọ̀ lè hadi ìlànà tó yẹ kéèyàn máa fọ́lò wọn náà ní hadi yóò muhammadin ìlànà muhammad Níyẹ̀ bí rójú rí ọlọ́run, níyẹ̀ bí ńlá fún oúnjẹ ìyá ọlọ́run náà ni kó tẹ̀lé lánàá ní ìtọ́lọ̀ rẹ̀ sọ́wà. Bàbá yóò ti ìrọ̀sùrú àkọ́dẹ̀ àtọ́ àgbà nínú fásitì pàtẹ́rì rú ní èmi ànẹ́bì tọ́lọ̀ rẹ̀ ti ẹ̀ẹ́tẹ̀lé ìṣẹ́gbókòmọ̀ mọ́ ìbẹ̀rẹ̀lọ́wà nífẹ̀ẹ́ yìí náà ayébẹ́ta wá bẹ́wà náà ìjọ tí ó là sáàfẹ́ sínú ẹ̀ tí ó sọ̀rọ̀ gbogbo òṣè wa gbogbo ọ̀rọ̀ wa gbogbo àlámọ̀rí wa a ti bá nẹ̀ lè ṣe ànímọ̀ gbé ẹ̀sìn yẹ̀wò ká ọlọ́wọ́ sọ́lọ́ àtàlá tó fún ẹnu sọ́tùl àzáàb ọlọ́ni wà máa káàlẹ̀ lè múmi ní kò sọ́kún múmi ní kalọ́kùnrin wà láàmù mí na sì kò sọ́kún múmi ní lóbìnrin ìbákọ̀bọ̀ lọ́wọ́ rọ̀ súlùú amọ̀rọ̀ tọ́lọ́ bá gbófin ilẹ̀ báyìí ayé àkúnẹ̀ láwọn olè kíyàrọ̀ ìdájẹ́ kíyàrọ̀ ní pé kéèyàn máa yẹ̀wò bí ẹ kò sọ mẹ́rin kẹ̀kẹ́ jẹ́mọ́ ayé ẹ̀sìn wọlé ni o ẹlòmí òwò ẹ̀sìn òfẹ́ eléèlè ní láìkì ìjọba ìmọ̀ láìkì ìjọ kánálùkò tẹ̀lé ìtí kálùkù ń pèpè sí ẹwà wò pé èwo ló bá tọ́lọ́ ń tànẹ́dì ní obìnrin ní ó bá lò dáàbù bó ṣe fẹ́ ní oní òkúrò lẹ́sí ìrìnkiri ó lè fẹ́ fẹ́ tọkùnrin ní ó bá múra pọ̀ pé ẹ̀sìn gbé code of dress sílẹ̀ lónìí ẹni bí mọ́nì ìṣèlú ti gbé ní ìfẹ́ ló tiẹ̀ nípe ní mọ́nì yẹn o ẹ pé ṣe tọ́lú ìburú oníjẹ́ká lórúkọ ẹ̀ àyílẹ̀ ni ṣe tọ́lú ìfẹ́ kò ní jẹ́ kí èèyàn pé ìfẹ́ inú mi mo fẹ́ ṣe yóò ní ìmọ̀ ní tèmi tí wọ́n dá ní ìmọ̀ ní ìwọ̀n tèmi ìmọ̀ ní tọ́lọ̀ gan-an níbi ìrìn jẹ́ mẹ́rin ti kálukú wa ṣùgbọ́n tí wọ́n fẹ́ dọwọ́ rí rẹ̀ ìmọ̀ ní tèmi ò sí jù bá ń lọ ṣé wọ́n ní ìmọ̀ nìkan tó yàtọ̀ sí àbọ̀rọ̀ ń gbé ìmọ̀ ní fún kálukú ó ṣe kó ṣe fẹ́ ọlọ́run ní tọ́lọ́run bá ni wàmọ́ yá ọ̀sìn láwà rọ̀fúlà ẹn tó wá lọ tàpá sí tọ́mọ́ àtó bí iṣẹ́ rẹ̀ pàkọ́dé dọ́là dọ̀là lánàmù bí iná ọlọ́run ní rẹ̀ níbẹ̀ ti sọ̀rọ̀ pátápátá àìpé tí ò ní já sọnù sáàtò wà lọ́nà ọ̀la ọlọ́rin kátẹ̀lé lánàá ọlọ́run tàbí gbogbo tábà ṣe abáfẹ́ kírun sí bó lọ́lọ́run ti bá rẹ̀ nìkí ẹlòmí ni sa ara nẹ́bì ni ẹgbọ́ ẹ̀yin bàbá wa tẹ́jọ kó sẹ́ ara nẹ́bì ẹ́ tí ẹ bá bí

bóòlá ṣe mọ ìrákà tó kí tí bá rákọọ́lẹ̀ ni bóòlá tọ̀nà pé mọ́ ń ka fásitì àti òbí tó wà ní tí bá rákọọ́lẹ̀ ni àìsọ́bá tó rákọọ́lẹ̀ tá ń ṣe èyí tó lákọọ́lẹ̀ na gbọ́dọ̀ jìnà sí yìí tí ò sí lákọọ́lẹ̀ ápèjúwe ní mo sọ fún alẹ́ kan kábẹ́ǹsì fọ́mọ̀ ṣẹ̀rí kàláwù àrínú àkọọ́lẹ̀ Bèèrè fẹ́ àtọ́ abẹ́ ìnẹ́kàlá kó lè ṣe ìkọ̀dí. Báwọn àdádálẹ̀ tẹ́ wọnú ẹ̀sìn ni gbogbo tí wà rí ìyáwà jù rẹ̀ ká ilé òsì lápọ̀ọ́lẹ̀. Torí ká lè sọ pé ẹni tó bá ti ṣiṣẹ́ tí ò bá ti sí àpọ́ọ́lẹ̀ fún pàwọ́ àrọ́dù. Rọ́dù ni pé iṣẹ́ yẹn á dàbí láyà. Ìtumọ̀ ni pé Ọlọ́run ò ní ìgbà lọ́wọ́ ẹ̀. Má ti wá mọ́ gbogbo ẹ̀sìn ni ẹ̀ bá bá mú ti rà àwọn agbádà eléyìí ò sí ń bẹ̀ eléyìí ò sí ń bẹ̀ eléyìí ò sí lákọọ́lẹ̀ ìsàbá lákọọ́lẹ̀ fún láti kiri láti ẹgbẹ́ bá ní gbẹ̀yìn àwẹ̀ àbí àmọ́ ní bẹ́ òru lẹ́lápì kọ́dìrì ẹni òru kan ni òrùjọ́ wo ní tẹ́mọ́ ẹ́ àbú àìyẹ́ tẹ́fọ́ sáyà òrùjọ́ wo ní wọ́n wọ́n ní ẹ́ ẹ̀yìn náà ni òrùjọ́ wo lẹ́lápì kọ́dìrì wọ́n sí ọlọ́run ló mọ̀ ẹnìkan wá lọ́wọ́ àdúgbò yìí ó wá on 24 Ramadan kí ló yẹ kẹ́ gbọ́ fún sálóbi mẹ́ péjọ yẹn ni tó bá lákẹ́ ìmú náà pọ̀ tó bá dé gbogbo alẹ́ látòjà lọ ń pí èsì gẹ́ ni yẹn àtọ́lọ tó ríire wọn àsọ orí bọ́lá ti fẹ́ kárí náà ni pé gbogbo ojú ẹ̀ká ti ṣe ìbádà bó ti kí ni kò pọ̀ torí pé àtọjọ́ tó bọ́ sí àtọjọ́ tí ò bọ́ sí sáwájú ìbádà ìbádà ẹ̀sẹ̀ wá ń pọ̀ ni ọjọ́ tó bá bọ́ sí ẹni ládẹ́ ọlọ́wọ́ àìdí ẹ̀fún akábí gbogbo ọjọ́ tẹ́ẹ̀tì dáadáa ẹnìkan wá dé ìtò fún alákòwé ìkan méjì ló mẹ́sẹ̀lẹ̀ ó kọ́ mújọ́ ní sáwò níjọ́ fún ó tó wá látàtẹ́ǹtì ṣe kéèkò dé àtúwá lọ́lọ́sẹ̀gẹ́ láyé láti lọ́lọ́sẹ̀ àtúrọ́lọ́sẹ̀ ẹgbẹ̀ wà dádálẹ̀ ẹgbẹ̀ pé ìfẹ́ ló làwọn èèyàn ìsí tún wà níyẹn o jẹ̀mọ́ nígbàtẹ́nu agbọ́yé bá tí ó bẹ̀ nìyẹn ṣe ẹni àbùsùn àmọ́ pé àṣẹ ní pín ọgbẹ́ iṣẹ́ mi ò gbà wá iṣẹ́ mi náà ṣe ìwọ́n lò lẹ́sí ó fẹ́ gbà nígbà tó mọ wọra wọn nì tí tó kú wa nìyẹn but káìpẹ́ sáà ń pírìtì ní pé òru yìí òru abíyí ni o ìdáná tèétò dé o tí ń kálukú múra sí ìjọsìn kùránì lọ lè kàní kódà náà túbọ̀ tó ń pé ìjọsìn kan pàtó báyìí ló gbọ́dọ̀ ṣe gbogbo tábà ti mọ̀ ní ìjọsìn nọ́sílà ni kùránì ni ìsìnkìfàrù tọ́ntọ́rọ̀ ọ̀ńtẹ́ni àtàlátò ọ̀ńtẹ́ni sáàdì fọ́ọ̀ṣẹ̀ bá dà láwọn òru yẹn yóò sáà gbọ́ sí ìkó bọ́ síjọ́ ìdí wọ́n ti bọ́ síjọ́ ẹ̀nẹ́ ládá ẹ̀nẹ́ lọ́tùmọ̀gbà tó kó gbogbo tàbá tẹ́lẹ̀ ọmọdé tẹ́lẹ̀ ládá rẹ̀ ẹnìkan wá ní àwá ó wá tàkọ̀wé pa ọjọ́ ní mọ́ṣáláṣí wọn tó bá jẹ́ mọ́ṣáláṣí nínú ilé ẹ̀ láti rí pé wọ́n ṣe ìjọsìn láwọn alẹ́ yẹn ogun tí ò sí mẹ́rin kò sínú súnà nìyẹn súnà níbi lára padà sí tó pé tí ó jẹ́ kí aláàkí asoríire òun náà